alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabatihi ajma'in ikhwata al-imani assalamu alaykum wa rahmatullahi wa barakatuh adúpẹ́ fún Ọlọ́run Ọba wa ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam hadhihi nawaqidul islam ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn islam eléyìí ni àwọn nǹkan tí máa ń já islam àwọn nǹkan tí máa ń múyàn kó nínú islam gẹ́gẹ́ bá a ṣe ní nawaqidul wudu àwọn nǹkan tó jẹ́ pé yín máa ń já àlùwàlá gẹ́gẹ́ bí kí iṣu ọ jáde àbí kí ìgbẹ́ ọ jáde àbí kí nǹkan jáde níwájú ẹni àbí lẹ́yìn ẹni àbí kí èèyàn jẹran ràkúnmí àbí kéèyàn sun oorun àsùnwọ́ra gbogbo àwọn eléyìí máa já àlùwàlá eléyìí nìkan fẹ́ ṣàlàyé lẹ́nu afẹ́ ṣàlàyé nípa nawaqidul Islam àwọn nǹkan tí máa ń bá Islam jẹ́ tó pé tọkàn bá ti ṣẹlẹ̀ sí ní báyìí èèyàn máa jẹ́ mùsùlùmí ló kọ àmọ́ lọ́dọ̀ ọlọ́run èèyàn ò jẹ́ mùsùlùmí má àṣẹ́kùwà ṣẹ́kùwà muhammad sheikhul islam muhammad bin abdul wahab àwọn ni wọ́n tawájí lérí àwọn àyà ọlọ́run ọba tí ń tọ́ka lérí pé gbogbo ẹni bá ti ṣèkan nínú àwọn tá a fẹ́ kà yín ọlọ́run ọba fúnra rẹ̀ lọ́yọ̀ ọkùnrin islam ẹ̀yọ́ mayami nínú islam a'adhamu ni'ami allati an'ama Allahu biha alayna èyí tó ga jù nínú oore tọ́lọ́wọ́n bá ṣe fún wa òun náà ni kó ṣe wá ní mùsùlùmí òdodo gbogbo oore tọ́lọ́wọ́n bá ṣe fún yàn lẹ́yìn islam ọlọ́wọ́n fi ṣe ní fún ni ẹ̀rí islam yìí ẹ̀sìn ọlọ́wọ́n bá ní islam yìí ọlọ́wọ́n bá wá pàtàkì ẹ̀ ọlọ́wọ́n sọ ní al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní inna ad-dina 'inda islam ẹ̀sìn lọ́dọ̀ wọn ọlọ́run ọba islam ni nítorí sọnù àyà mi ó ní wàá máa ń yẹbùtẹ gàngán yìí ní islam dìínà bẹ́ẹ̀ yẹn bá ń ṣẹ̀sìn mi yàtọ̀ sí islam èyíkéyìí ẹ̀sìn tó kọ́ máa ṣe yàtọ̀ sí islam fàlàyé yóò kíbalá mi ní ọlọ́run ọba lọ́hùn nígbà lọ́wọ́ ẹ̀ o wọ́n wá fìlà áàkìrà bọ́bá wa dọ̀run ẹni tó gbẹ́sìn mi wá yàtọ̀ sí islam mínàlú kọ́ sírin yóò wà nínú àwọn èèyàn tí ó ṣòfò kọ́lọ́mọ́sí wà lẹ́ni tí ó ṣòfò ṣẹwàá ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lè ní tá a gbó kọ islam lérí ọ̀pọ̀lọpọ̀ wa tá a gbó kọ alhaji alhaja lérí ọ̀pọ̀lọpọ̀ wa tá a gbé kọ imaamu sheikh ustaz muallim muallima sayida sayid gbogbo àwa tá a gbó kọ islam lérí lè ní abdulfatah ishaq fatima zainab ọ̀pọ̀lọpọ̀ wa islam wa ti bàjẹ́ látara pé àsomọ́ àwọn afa sunna láti ṣàlàyé ẹ̀sìn fún wa àákàn jẹ́ mùsùlùmí ẹnu lásán mùsùlùmí ó kọ́ lásán ọ̀pọ̀lọpọ̀ wa ìsìláàmù wa ti bàjẹ́ látara pé àfúrásá àwọn kan mẹ́wàá ta fẹ́ kà yìí ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn islam ó sì ní ìdíkà ní àgbọ́yé nípa ẹ̀sìn wa anábì ni máa yuridillahu bihi khaira yufaqihuhu fid-din gbogbo ẹni tọ́lọ́ bá fẹ́ ṣàánú gbogbo ẹni tọ́lọ́ bá fẹ́ roore rò ọ̀rọ̀ ẹ̀ka náà ní ọ̀ta òun náà ni pé yóò fún ní àgbọ́yé islam ẹ̀rí ìtafẹ́ kàyí ó ní ìdíkà gbọ́ àgbọ́yé ẹ̀ alákọ̀ọ́kọ́ èèyàn maya mi nínú ẹ̀sìn Islam òun náà ni pé sẹ́ẹ̀rọ kan nínú àwọn tá a fẹ́ kà yín bọ́kàn bá ti ṣẹlẹ̀ sí yàn àbẹ̀yàn bá mọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ṣàforíjì fún yàn àmọ́ bẹ́yàn bá ti mọ̀ látàsìkò yìí lọ bọ́ba yìí tó jìn sínú ọ̀fìn yẹn àbọ̀ tó ń ṣe ọ̀kan nínú àwọn mẹ́wàá tá a fẹ́ kà yìí lọ́dọ̀ ọlọ́run ó ti kú ní mùsùlùmí Islam tó ṣàlàyé Islam ọlọ́run ọba yẹn lọ yọ kú bínásùn kọ́dà àyà kùránì tó kílẹ̀ àdáadáa ni òun lọ sọ pé kì í ṣe mùsùlùmí alákọ̀ọ́kọ́ aṣírikùbìlà ìmọ̀ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ìmọ̀ rúbọ pẹ̀lú ọlọ́run ìmọ̀ fún nǹkan míì lẹ́tọ̀ ọlọ́run bí ká máa ferí kanlẹ̀ fún tọ́lọ́ńdá ká máa pẹran fún tọ́lọ́ńdá ká máa pe tọ́lọ́ńdá Allahu akbar ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba wa Allah ń sọnu Qur'an ó ní inna Allah òun ọlọ́run la yaghfiru òun ò ní ṣe àforíjì an yushraka bih fẹ́ni tó bá ń ṣe ẹbọ pẹ̀lú òun ọlọ́run tí ń fún tóun dálẹ́tọ̀ òun wa yaghfiru ma duna dhalika liman yasha ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ sí ẹbọ bọ́ bá wọn ọlọ́run lè foríjì bọ́ sì wò wọn ọlọ́run ọba òun ajẹ́yà àmọ́ padà sọ́dọ̀ ọlọ́run lọ́hùn ní fẹ́ríjì ẹni wá ń ṣe ìsìláàmù tí ń ṣẹbọ ọ̀gbọ́n ẹbọ lè ríta mẹ́ta ni o o lè wọ ẹgbẹ́ ayé ni o ẹgbẹ́ òkùnkùn ni o oyin oníkankan tó ń so mọ́ra tó ń so mọ́di ni o gbogbo ntọ́ bá ti fi ń ṣípò ọlọ́run Allahu nǹkan òun ti di ẹbọ mọ́ lọ́wọ́ ò ì jẹ́ mùsùlùmí mọ́ o ọlọ́ni walaw ashraku ọlọ́run ọba ní àwọn anábì ọlọ́run ọba tí wọ́n bá ṣe ẹbọ lahabita anhum ma kanu gbogbo iṣẹ́ tí wọ́n ṣe pátá gbogbo yóò sì bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ìtumọ̀ ẹni pé ẹ̀bọ máa ń baṣẹ́ jẹ́ ni ọlọ́run innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi aljanna gbogbo ẹni tó bá ṣe kan nínú àwọn ẹbọ alijanna déwọ fún wa ma'wahu an-nar inú náà ní ọlọ́lẹ̀ ìjókòó sí wa ma lidh-dhalimina min ansar ọlọ́run ọba ni tani ọ̀wọ́ ara alábòsí lọ́wọ́ níjọ́ tí n bá ń fìyà jẹ alákọ̀ọ́kọ́ ni ẹ̀jẹ̀má lọ́lẹ̀ ètò bá ń bí ẹbọ dágbére fẹ́ bọ̀ ọ̀dílé àtẹ́bọ̀ àjọbọ̀ àtàdábọ̀ ẹlẹ́ẹ̀kejì من جعل بينه وبين الله وسائطا يدعوهم ويسألهم الشفاعة gbogbo ẹni tó bá fi nǹkan kan sáàrin òun àtọlọ́hun àwa mùsùlùmí àní ẹnìkan tá a fi sí àárín àwa àtọlọ́hun tá a máa wá pe nǹkan òun tá a máa wá pé nígbà tá a ti ń pè é à ń pè ọlọ́run náà ni anabi ọlọ́run ni o màláìka ni o ṣéwù ni o mùkádàmù ni o àlífà ni o àmírù ni o ọ gbọ́dọ̀ lẹ́nì kankan tó máa fi sáàrin wa tọlọ́hún tó máa wá wa bá nǹkan náà tó máa wá máa pè é tó máa sà á tó máa wá béèrè tó yẹ kó béèrè lọ́wọ́ ọlọ́run ọba lọ́wọ́ rẹ̀ tá a wá bí ọ pé kí n ló dé tó wà ní ọgbà pọ́lọ́ ń bẹ́ẹ̀ àmì léyìí àwọn òjíṣẹ́ ọlọ́run ni àbáwọn ṣéhù ni àwọn àfáà ni àwọn aláyé ni àwọn wà láàrin àwọn àtọlọ́hún ẹni bá ti fi nǹkan kan sáàrin òun àtọlọ́hún ọba rẹ̀ kharaja min islam ó ti jáde kó nínú islam ọlọ́wọ́n bá ń sọ ní quran al-karim ala lillahi dinul khalis ọlọ́wọ́n bá ní ẹ̀sìn ọlọ́run ọlọ́run nìkan ló ní o ọlọ́run nìkan ló lẹ́sìn alánìkan là á máa ń sẹ́sìn fún nínú ẹ̀sìn ní ká máa lọ lè báyàn pé gbàmígbàmí walladhina takhadhu min dunihi awliya ọlọ́run ọba ní gbogbo àwọn èèyàn tí wọ́n mú nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ní olùfẹ̀yìntì tẹ́ ẹ bá wá ń bi wọ́n pé ẹ má fẹ̀yìntì nǹkan yìí mà ẹ má pè nǹkan yìí mà ẹ má lọ́dọ̀ ẹ̀ mà wọ́n ní máa na àbúdúhùn wọ́n ní àsìn wọn sáǹsìn wọn ni illa li koribuna ila Allah zulifa akànfẹ́ kí wọ́n sún wa mọ́lọ ní Allahu akbar inna Allaha yahkumu baynahum ọlọ́wọ́n bá lóun tún ẹjọ́ ń da ìdákùdá ni wọ́n ń dà yẹn fíìmà àwọn fíìhìn yàtàlífún gbogbo tí wọ́n jiyàn lérí ẹ̀ ọ̀dà àkọ́dá ọlọ́wọ́n bá ní òun ọlọ́run bó tún ẹjọ́ náà dájọ́ àlìkìyàmà òun sọ fún wọn pé kò sí ẹnìkankan láàrin òun àtẹrú ẹ̀ inna Allah Allah la yahdi man huwa la yahdi man huwa kadhibun kaffar ọlọ́run ọba ní òun ò ní fèrí jin òpùrọ́ àti kèfèrí ta lọ́lọ́run pé ń kèfèrí mẹ́jẹ̀má ẹni tó fi nǹkan kan síwájú láàrin òun àtọ́lọ́run ẹni tó fi nǹkan kan sáàrin òun àtọ́lọ́run ọba lọ́lọ́run ọba nípe ní kèfèrí ọlọ́run ọ̀fẹ́ o òun súnmọ́ ẹrú òun ju ka san ọrùn rẹ lọ o nídìí kọ́ lọlẹ̀ bá nǹkan kan kó tó dọ́dọ̀ ọlọ́run ọba wíì sí nasara nasara ní fanabi isa sáàrin òun àtọ́lọ́n ẹni bá ti ṣe kán bẹ́ẹ̀ ee nínú táǹkà yìí jama ẹlẹ́ẹ̀kejì táǹkà yìí bẹ́ẹ̀ bá ti ní nǹkan kan tí gbé síwájú tó wà láàrin òun àtọ́lọ́run ọba kharaja min islam ó ti kó nu ẹ̀sìn islam ó ti di káfíìrì ọlọ́mọṣẹ́ sọ ní bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta athalith aw shakka fi kafar àwọn olùfẹ́sìn wọ́n ní pẹ̀lú àyà Quran ó jẹ́ àmọ̀ pé gbogbo èèyàn tó jẹ́ pé kò máa pe kèfèrí ní kèfèrí ọlọ́run láwọn ẹlẹ́bọ ni ìwọ ni wòye sẹlẹ́bọ ọlọ́run ọba lọ́ọ́ yẹ àwọn síbi tó wù ká fi wọ́n gbogbo ẹni tí bá ń ṣe iyèméjì sí kèfèrí àwọn kèfèrí àwọn tọ́lọ́ ń pè ní kèfèrí nasara ọlọ́run pè ní kèfèrí yahudi ọlọ́run pè ní kèfèrí abọ́gibọ̀pẹ̀ ọlọ́run pè ní anabi isa ọlọ́run bá innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikin àwọn kèfèrí inú àwọn tá a fún tíra síwájú wal mushrikin àtàwọn abọ́gibọ̀ pẹ̀ ọlọ́run bá ní kèfèrí ni wọ́n innal ladhina kafaru kafaru kafaru ọlọ́run bá ní kèfèrí ni wọ́n ẹni tó bá ní ẹni tọ́lọ́ ń pè ní kèfèrí ẹsẹ̀ kèfèrí ó ti dá ọ̀rọ̀ padà sẹ́nu ọlọ́run ìpè báyẹn bọ́ bá wù wá ká lọ ilé ìjọsìn wọn bọ́ bá sì wù wá ká lọ mọ́sálásí èèyàn ọlọ́run ló gbogbo wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní ká lè wo àpèjúwe lára anabi wa Ibrahim qad kanat lakum uswatun hasanatun fi Ibrahim ọlọ́run ọba ní ẹ̀rá àpèjúwe dáadáa lára anabi Ibrahim ni walladhina ma'a àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé inú àwọn ẹni rẹ̀ idh qalu liqawmi nígbà tí wọ́n sọ fáwọn àjọ wọn pé inna bura'un minkum àwa ti yọ ọwọ́ kú lára yín o àwa ti yọ ẹsẹ̀ kú lára yín àwa ti kú lára yín wa mimma ta'buduna min dunillah kọ́dà ayọ̀pá wa yọ ẹsẹ̀ wa kú níbi ntẹ̀sìn àtẹ̀yìn àti ntẹ̀sìn àníbà yín ṣe mọ́ min dunillah ntí ìsọ̀lọ́wọ́n ọba tẹ̀sìn kafarna baynakum wa bada baynana wa baynakum al-adawata wal-baghdha ati ti ṣe kẹfẹ́rí sí tó wà lọ́wọ́ yín akẹ́yìn sí àdáwà bàgùdọ́ ìbínú wa nísàlàyé má máa ṣẹlẹ̀ láàrin wa tó dáwọ̀ ní sin tẹ́yìn sìn ẹ̀yin náà sílẹ̀ ẹ̀sìn tiwa ọ̀tá àti ìbínú tí máa ń ṣẹlẹ̀ láàrin ẹni yóò máa ṣẹlẹ̀ lérí tẹ́ǹsìn yẹn abadan títí ayé hatta tu'minu billahi wahda titi tẹ́ fi gbà fún ọlọ́run ọba ẹ̀yọ̀ kan títí tẹ́ fi ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba kan títí tí gbogbo yóò fi padà sínú islam ẹlẹ́ẹ̀kẹrin man itaqada anna ghayra hadiyi nabiyyi sallallahu alayhi wa sallam akmalu min hadi ẹni bá dàdí sọ́kàn nínú ẹ̀mí ẹ̀ pé ìmọ̀nà anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀nà kan tún bẹ tó tún dáa ju ìmọ̀nà anabi lọ ojú ọ̀nà kan tún bẹ tó tún dáa súnà lọ ẹ̀yin onísúnà yẹ dákẹ́jọ́ ẹ̀ lajú ẹ̀ ríta ẹ ẹ ló lè wá àwọn àwọn èèyàn kẹ bá àwọn èèyàn lò kẹ mọ tí ń lọ láyé a máa sọ̀rọ̀ kẹ máa ní ànábì sọ pé ànábì sọ pé ẹni bá lè nígbàgbọ́ pé ìlànà kan nínú ìlànà tí èsì ìlànà ànábì ó dáa ju ìlànà tànábì lọ bí àpèjúwe ẹni tó ní aa ìṣẹ̀ṣe dáa ju ìlànà ànábì lọ democracy dáa ju ṣẹ̀ríà lọ gbogbo ẹni tó bá ní ìlànà kan bẹ tó tún dáa ju ìlànà ti mùsùlùmí lọ ìlànà islam àwọn àlùfáà ní kharaja min islam ó ti kó nínú islam ọlọ́run ní láyà ń tẹ́kun anilẹ̀ hawa muhammad tí mo ránṣẹ́ yẹn sallallahu alayhi wa sallam kò ní sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu in huwa illa wahyun yuha níta bá ní ọ̀sọ̀ ní ọ̀sọ̀ adékùn yẹn tí bá ti ń jáde lẹ́nu ànábì ìtọ́lọ́hún fẹ́ kọ́ máa jáde nìyẹn ìtọ́lọ́hún bá fi ràn sí wa nìyẹn ọlọ́run ní afa hukumul jahiliyati yebogun ọlọ́run ọba ní ṣé àwọn ìlànà tẹ́ tẹ́lẹ̀ kẹ́ tó gba àbí ìlànà àwọn kèfèrí àwọn ìlànà ìmọ̀kan yẹn yebogun ìlànà yẹn wọ́n máa gbọ́lá fún wa man ahsanu minallahi hukman liqawmin yuqinun ọlọ́wọ́n bá ní ṣe ìlànà kan tó ń bẹ tó dáa ju ìlànà tòun lọ tó dáa ju ṣẹ̀ríà òun lọ ẹni bá ní nǹkan kan tó ń bá eh, ẹni bá ní nǹkan kan bẹ tó dáa ìlànà ṣẹ̀ríà lọ lábala ìgbésí ayé lábala ẹ̀sìn lábala àdéhọ́kàn lábala àwà wọn ló ń tọ̀ òun ti jáde kó nu Islam torí ti ń sọ ni pé n táwọn ẹ̀dá ọlọ́wọ́n ọba n tí wọ́n hun tí wọ́n rọ kalẹ̀ ó dáa ju èyí tí ọlọ́wọ́n ọba fi ránṣẹ́ sànẹ́bí Islam ó ti kó inú islam kọ́lọ́mọ́sá ìsọ níbẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn islam ẹlẹ́ẹ̀karùn-ún man abugada shay'an mimma ja'a bihi rasulu sallallahu alayhi wa sallam walaw amila bihi kafar gbogbo ẹni tí ń bá ń bínú sí ń ta mú wá látọ̀dọ̀ ànábì ń ta ànábì ní kò ṣe àbí ń ta lùkùránì ní ká ṣe ń wá ń bí nínú ipe kí tọ́lọ̀ ní ká máa kírun tọ́lọ̀ ní ká máa gbààwẹ̀ ká máa febi panu wa wọ́n ní ìbá máa gbàwẹ̀ ìbá máa kẹrùn nígbà tí ń bínú sí tọ́lọ̀ mú wáyẹn kò jẹ́rú fọlọ́wọn ọba mọ́ bóòlù ó sì máa bínú sí tí ọba rẹ ní kò máa ṣe àbóbìnrin ti ń pé ìyàwó méjì mẹ́ta mẹ́rin tí ọlọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fẹ́ ẹni bá lágbára ẹni bá lágbára ẹni bá lágbára ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún wọn kọ́ wá ní gbogbo ayé alukuraani pátápátá yẹn gbogbo ẹ̀ lọ tẹ ọlọ́run eléyìí oyè kò tẹ ọlọ́run kọ́dà ìbínú rẹ̀ ń bẹ lẹ́mìí rẹ̀ kí ló dé tí ọlọ́run bá ń sọ báyìí wọn ló tọ̀ wọn ti kó nu ẹ̀sìn walladhina kafaru ọlọ́run ọba láwọn kèfèrí fatasalahum a eré ibú mọ̀ bá wọn wa adọ́la amalahum kọ́dà wọn ti sọnù dhalika bi annahum karihu ma anzalallah kí ló dé tó eré ibú fi bá wọn kí ló dé tí ọlọ́run bá fi pè wọ́n kèfèrí nítorí pé wọ́n kórìíra ń tà sọ fa ahabatọ amalahum Ọlọ́run dẹ ba gbogbo ṣẹ jẹ́ gbogbo ntọ bá ti máa ṣe nínú òfin ẹsìn máa bẹ lọhùn kọlọhùn fi rọ Ọlọ́run kì í ṣe pé ọmọ wa sọ pé ń bí wọn nú ẹlẹ́ẹ̀kẹfà alistiza bishẹ́ imidin rasul kéèyàn ọmọ fi nǹkan kan nínú ṣẹ̀ríà ọlọ́run àbí nínú òfin ẹ̀sìn àbí nínú ládàtọ̀ wà fún iṣẹ́ rẹ̀ kan àbí ìyàtá fi jẹ ẹni ọba ṣiṣẹ́ ibú kan kéèyàn máa wá fi ẹ̀sìn yìí kéèyàn máa fi ṣe yẹ̀yẹ́ àbò orí súnà lára yẹn ọ̀wá ń orí ẹlẹ́hàá tó lo nìkọ́ọ̀bù ọwọ́ ànáwọ́ sí ọwọ́ ànrẹ́rìn ọ̀rá àfa tó dárun gbọ́n rẹ̀ tó fi kọ́ṣẹ́ ànábì wa Muhammad tí ṣòkòtò rẹ̀ kọjá kókó ẹsẹ̀ tó fi bẹ̀rù náà tá ànábì ni yóò jó gbogbo ẹni tí ń bá ń wọ́ ṣòkòtò ńlẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi nínú Islam abó orí dáadáa kan nú ẹ̀sìn ní ọwọ́ fi ń ṣe yẹ̀yẹ́ ah Allahu Akbar Abaya Quran ló fi ń kọrin ayà lè Quran ló fi ń ṣàwẹ́wà ayà lè Quran ló ń lùlù sí òun fi ayà ọlọ́run àmì ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ ọlọ́run bá ní kul abillahi sọ fún wọn pé abilahi wa ayatihi wa rasuli sí ọlọ́run ba àbáwọn aya rẹ̀ àbí ànábì rẹ̀ kúntùn testers hun ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ni sọ fún wọn bẹ́ẹ̀ ipe sọ́lọ́n lẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ ni àbí ànábì àbí àwọn aya tá a sọ kalẹ̀ àwọn àmì wa láta àdáṣirò ẹ̀ láwùjáre ẹ̀ bá àlẹ́ ń sẹ́fẹ̀ ni kọ́dí kàfárí tó ń bá da ìmánikùn ẹ ti di kẹfìrí lẹ́yìn gbàtẹ́ nígbàgbọ́ a jẹ́ pé ìmá fi ẹ̀sìn sí yẹ̀yẹ́ lẹ́yìn ìgbà tí èèyàn ti nígbàgbọ́ ìmọ̀ yọ̀yàn kó onú gbàgbọ́ ni ọlọ́ni kafaritun ẹ di kèfèrí bada ìmánìkùn lẹ́yìn ìgbà tẹ́ ti ní ìmọ̀ tẹ́lẹ̀ ọlọ́ni kò mọ́tà sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ́ o èyí tó o bá ti máa ṣe nínú ẹ̀sìn máa bẹ lọ́nkọ́ lọ́run sí rọrùn fún wọn náà ẹlẹ́ẹ̀keje asẹ́hìrù òun ni oògùn mini osori fún wọlé àtìf nínú ẹ̀ ni ká máa fi oògùn ya ọkọ àtaya àbí ká máa fòògùn ká nínú ẹ̀ náà ni àṣejẹ owó nínú ẹ̀ náà ni oògùn ayé oògùn ajé oògùn owó nínú ẹ̀ náà ni àgbélépọ̀ta àti gbogbo àwọn nǹkan tá a máa ń kó káàkiri àwọn jàǹkáwọ̀ tá a máa ń kó káàkiri yẹn gbogbo àwọn eléyìí ni wọ́n ń pè lóògùn ẹni tí bá ń sóògùn ìran èṣù ń sẹ́ni ìran àlìjànú ń sẹ́ni níjọ́hún sọ ma pé wọ́n á máa fi ìgbálẹ̀ kọ́ àbáwọlé ilé ìgbálẹ̀ tí wọ́n fi kọ́ àbáwọlé yìí sọ ọmọ pé bí olè bá ti wọlé olè á máa rẹ ìgbálẹ̀ sí ìgbálẹ̀ lọ́wọ́ á mú ìgbálẹ̀ kọ́ owó lọ́wọ́ á gbé góòdì lọ́wọ́ á gbé aṣọ lọ́wọ́ á kó dúkìá lọ́wọ́ á kó ọwọ́ á mú gbálẹ̀ wọn gbálẹ̀ wọ́ ọmọ pé èṣù ló fi gbálẹ̀ lé lọ́wọ́ ọmọ pálí jẹ̀nu ló kó sí ilá ní fi ń gbálẹ̀ ẹni bá rán àlìjànú ńsẹ́ ìńsóògùn ni ẹni bá sì ń sóògùn ìran èṣù ńsẹ́ ni eléyìí ìmọ̀ sọ́yẹn di kèfèrí ọlọ́wọ́ bá àwọn tó jẹ́ àwọn èṣù yìí eh, wọ́n dá àwọn ìṣe aburú lẹ̀ tí wọ́n fi ń parọ́ mọ́ ànábì wa Suleiman àwọn yẹn wọ́n ń tẹ̀lé wọn wọ́n ń tẹ̀lé àwọn èṣù yìí àwọn àlìjánu burúkú yìí tí wọ́n ń kà fún wọn lérí àga ànábì Suleiman wa ma kafara Suleiman ọlọ́wọ́n bá ní ànábì Suleiman ẹ̀ ṣe kèfèrí o walakinna shayatina kafaru àwọn àlìjánu ṣètọ́ nìyẹn àwọn ní kèfèrí o kí ló sọ wọ́n di kèfèrí yuallimuna nasa sihra nítorí pé wọ́n ah imam ee àfi kó kóògùn kó lé sheikh tí ń fògùn dáwọn èèyàn lóhùn ẹ́n alájì tó wà nú ẹgbẹ́ awo alájà tí ń ṣẹgbẹ́ ìmùlẹ̀ broda broda inú islam tí ń ṣe opc gbogbo tí wọ́n ń pè ní oògùn yàtọ̀ sí oògùn bá oògùn nárun oògùn jẹ̀díjẹ̀dí o ìwòsàn làwọn yẹn ìyẹn dáa tí ọba ti ní tọ́lọ́ ọba kọ nú àmọ́ oògùn tá a rò pa á fi yí kádàrá padà láti bí òsì bọ́ bí ó ká máa lówó oògùn tá a rò pa fi yí kádàrá padà tí ṣe aburú tí ń bọ̀ lọ́wọ́ àwọn ọ̀tá òfin ní mú wa ìdáàbòbò àrísìkí àgbéga gbogbo ń tà ń kó káàkiri láti fi yí kádàrá padà wọn ìrìn ìsúnṣẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹni bá rìn ìsúnṣẹ́ káfara kharaja min al-islam ó ti kúrò nínú ẹ̀sìn islam kọ́lọ́mọ́sá ìsọ níbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn islam ẹlẹ́ẹ̀kẹjọ mudaharatul mushrikina wa muawanatuhum ala al-muslimin ìmọ̀ràn àwọn kèfèrí lọ́wọ́ lérí àwọn mùsùlùmí Ah, ó ń pinnu ẹni mùsùlùmí ọmọ pé pati islam lọ́wọ́ ọwọ́ àrùn pati míì lọ́wọ́ tó jẹ́ pati kèfèrí ọwọ́ àánú wọ́n tún wà nù mùsùlùmí ah, ah, bọ́rọ̀ wọn ò bá yí ọ tẹ́lẹ̀ jẹ́ ọlọ́lẹ̀ yí ọ ipe gbogbo àtọ́ bá ti rìn ẹ̀sìn kan lọ́wọ́ bóyá ọ̀ràn lọ́wọ́ pẹ̀lú owó ni wọ́n fún ọ lẹ́ńfílọ́pù wọn làwọn fẹ́ kọ́lé ìjọsìn kan bóyá ilé àwọn nasara àbí ilé òòsà ọ̀wá ń fún wọn lówó oníwọ̀ ọ̀lọ́ nítorí pé àdúgbò lẹ́jọ́ wà ẹjọ́ máa rara yín lọ́wọ́ ni kò débẹ̀ o ẹni bá ti ń fún wọn lọ́wọ́ láti fi ran ìjọsìn kan lọ́wọ́ kharaja min islam ó ti kúrò ní ọ̀sẹ̀ islam torí pé bí n ṣe ń finance wọn ti ń náwó fún wọn yẹn ń fi ń pa islam ni ó fi wó islam ni nítorí opposition làwọn méjèèjì nítorí pé ẹ̀sìn yẹn òun ni opposition islam ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn islam ẹ̀ rí al-mu'awanatu bil mal kọ́ ọ máa ràn yàn lọ́wọ́ pẹ̀lú owó àwa níta lọ́ọ́ ràn lọ́wọ́ yìí ó ní ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn islam ni èyí ń da a ẹni tí èsè mùsùlùmí tó ní ṣòro ọ̀ràn lọ́wọ́ personally islam fọwọ́ sí eléyìí náà dá àbọ̀kọ́ ọmọ rìn sí wọn lọ́wọ́ àbọ̀ bá ti rìn sí wọn lọ́wọ́ ọ̀fẹ́ wo islam nu ẹni bá sì ti rìn ẹ̀sìn kan lọ́wọ́ oyè against islam ó ti kú nínú islam lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa àbọ̀ ọ̀ràn kan jà fún wọn àbí òun fún wọn ní ọpọlọ làákàyè tí wọ́n fi bá àwọn mùsùlùmí jà àbí tí wọ́n fi wó ẹ̀sìn islam tó bá ti rìn ẹ̀sìn mi lọ́wọ́ kàdájì terminal islam ó ti jáde ọlọ́run bá ń sọ pé wa man yatawallahu minkum ẹni bá ràn wọ́n lọ́wọ́ tó mú wọn lọ́rẹ̀ẹ́ ayò tí wọ́n ràn wọ́n lọ́wọ́ fa innahu minhum òun náà ti dára wọn inna Allaha la yahdil qawma zalimin ọlọ́run ọba lòun ò ní fi ọ̀nà ma gbogbo àwọn alábòsí alikawo alikawo mali àwọn olóòṣà yìí nítorí pé ó ti kú onú Islam kì í ṣe mùsùlùmí mọ́ ọlọ́run ọba lòun ní fọ̀nà ma láéláyé o ẹ̀yọ́ máa yá mi nínú islam ẹlẹ́ẹ̀kẹsàn man itaqada anna ba'da an-nasi yasa'uhum al-khuruj an shari'ati muhammadin sallallahu alayhi wa sallam wa ankara ujuba ma awjabahu Allah gbogbo èèyàn tó bá dàdí sọ́kàn nínú ẹ̀mí ẹ̀ ipe àwọn nǹkan bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n bẹ lábẹ́ ilẹ̀ ọlọ́run àbí wọ́n bẹ lókè ilẹ̀ ọlọ́run tí wọ́n bẹ lábẹ́ sámọ́ ọlọ́run táwọn náà tó pé ànábì jíṣẹ́ fún wọn wọ́n rí mẹ́sẹ̀gì ànábì àwọn yẹn wá ní àwọn ń tàwọn o òfin ànábì kìí sọ̀rọ̀ àyàn lérí àwọn ẹ̀yin ni wọ́n ní kẹ́ máa kírun àwa ń tiwa àwa lè má kì í nítorí pé a ti dépò kan ipò tá a dé yẹn tẹ́yìn bá ti débẹ̀ <laughs> kò lè kírun mọ́ bí àwọn tí wọ́n ń tanra wọn jẹ tí wọ́n ń pera wọn ní sofiya ẹ̀yọ́ màá yá mi ní ẹ̀sìn Islam yóò ní àwọn ti wà sọ́là wà abudu rabbaka hatta ya'tiyakal yaqin yóò ní máa sin ọlọ́run ọba rẹ títí tí ìdánilójú nípa ọlọ́run ọba fi dé bẹ́ẹ̀ sì ni àṣìtò àyà ni kò sí tẹ̀físìrì kan tó túrú ẹ̀ sọ̀hábà kan ò túrú ẹ̀ wà abud rabbaka máa sin ọlọ́wọ́n bá rẹ̀ hatta ya'tiyaka al-yaqin títí tí ikú òfin wa bá ọ al-yaqin huna al-maut ikú ní jẹ́bẹ̀ àwọn yóò wá pé àwọn ti dépò kan tẹ́yìn bá níyàwó mẹ́rin àwọn lè níyàwó mẹ́fà àwọn lè níyàwó mẹ́wàá nítorí ipò àwọn lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sí ti bẹ́yìn bá ń gbà àwẹ̀ àwa lè máa jẹun gbogbo òfin ẹ̀sìn tó mú ẹ̀yin kò mú àwa nítorí pé àwa ni alu láìlá ìlàlà àwa súnmọ́ ọlọ́run gan àwa ni wàlí ọlọ́run ẹni bá ń sọ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa ẹ sọ fún pé kharaja minal islam ó ti kúrò nínú ẹ̀sìn islam ọlọ́run bá rán anábì sí gbogbo ayé ni wa ma arsalnaka illa kafatan linnas gbogbo èèyàn lọ́lọ́run rán anábì sí ní ti máa ń jẹ́ òfin ẹ̀sìn ní maka òun náà ni wọ́n máa jẹ́ òfin ẹ̀sìn ní madina yẹn ti máa ń jẹ́ òfin ẹ̀sìn ní Madina ni wọ́n máa jẹ́ òfin ẹ̀sìn ní Pakistan ni wọ́n máa jẹ́ òfin ẹ̀sìn ní India ni wọ́n máa jẹ́ òfin ẹ̀sìn ní London lamẹ́ríkà ní Nàìjíríà nílẹ̀ Yorùbá àti gbogbo ibi tá a bá ń gbé bẹ́ẹ̀ bá ti pẹ̀rẹ̀ ní mùsùlùmí òfin kan náà gbogbo wa ń lò ntọ́ bá de àwọn ará ti bí ó ti di àwa náà ẹni bá ní kò dé òun ọlọ́ni fama lamu yahkum bima anzalallah ẹni bá ní òun ò ní ṣèdájọ́ pẹ̀lú tá a sọ kalẹ̀ ẹ̀yin ka alukur'an ẹ̀yin aluzahir ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin ti yín òde Quran lẹ́mà àwọn ìtumọ̀ ìtalẹ̀mà ẹ̀ mọ̀túmọ̀ tinú tí wọ́n ń pè ní hakika ẹ̀ mọ̀túmọ̀ tinú tí wọ́n ń pè ní bàtìní ẹni bá lóun ò ní ṣiṣẹ́ pẹ̀lú tá a sọ kalẹ̀ tó kílíà yẹn anabi ni mo fi taraktukum ala al-mahajjati al-bayda layluha kanahariha mo fi ẹ̀sìn kalẹ̀ fún yín ojú ọ̀nà tí mo filẹ̀ fún yín ó kílẹ̀ gan kò sí kọ̀rọ̀ ń bẹ̀ òfin islam ọ̀ràn àyàn ní lérí gbogbo wa òfin islam ọ̀ràn yẹn nílé gbogbo wa wọn ò yẹ nìkan lẹ̀ ẹni bá ní ìtọ́lọ́nsọ̀kalẹ̀ yẹn ó yọ òun lẹ́ ń tòun a lámúyá àkànbí má anzalala ọlọ́run ò ní ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ fàwùlà ikàhùnmùlì káfíròn ọlọ́run ọba ní kẹfẹ́rì ni ọlọ́run ló pe ń kẹfẹ́rì jama ọlọ́mọṣẹ́ wa ń kẹfẹ́rì o mọ́jì ṣètánì ọ̀tàn jẹ́ o mọ́jà ṣètánì ọ̀tàn jẹ́ o ọ̀kan ní àwọn ẹni rí wọn ní ń gbogbo tọ́lọ̀ ń ṣe léwọ̀ sheikh yẹn wá ní àá ó ṣe tọ́lọ̀ ń ṣe ní èèwọ̀ fíìmù lẹ́tọ̀ọ́ kémi ọmọ ṣe èmi ò tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ò sì wá ṣe tí wọ́n ṣe léèwọ̀ lẹ́tọ̀ọ́ fún ànábì wa Muhammad tó fi jáde láyé bó o ní ó ṣe wá jẹ́ mi ni wọ́n wá ṣe ní ẹ̀tọ́ fún ajẹ́ pé ṣètọ́nù ní ń sọ̀rọ̀ kì í sì mọ́lẹ́ àtọ̀dọ̀ ọlọ́run fa a'udhu billahi minash shaitani rajim ọlọ́run sọ mi níbi aburú ṣètọ́n faktafa an ìmọ̀lẹ̀ burúkú ibà ṣe kíni lọ́ba pòórá ṣé wà ní mo dúpẹ́ fún ọlọ́run ọba tọ́lọ́run fún mi ní mímọ̀ tọ́lọ́run fún mi ní àgbóyè ẹ̀sìn bọ́ọ̀ bá ti lágbóyè ẹ̀sìn ọmọ kó ṣe páńpẹ́ àṣetáni ni ẹlòmíà lóhun ò kírun mọ́ ànábì sì kírun kú ni ànábì kírun kú àárẹ̀ tó ṣe tó fi jáde láyé ànábì wọ ọwọ́ ọwọ́ lọ sáfù ó lè kírun bóun ni wò sí wá ní kírun sheikh lóun ní kírun Allahu akbar àṣetáni ti gbìngì síwájú lẹ́yìn Eso bẹ̀lẹ̀ ń kán jẹ́ o àfi kẹ́ ẹ lè túbá kẹ́ ẹ mọ̀ pé ṣẹkẹṣẹkẹ ṣetán oyè o ti wà lẹ́sẹ̀ yín kò sẹ́nìkan tó kù nínú òfin ọlọ́run ọba wa anabi ni ti fatima tó bá jalè tó bá di pé fatima ló bá jalè òun ó gé ọwọ́ ẹ̀ jama mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹ́ wa jama al-i'radu an dinillah ar-riddatu min dinillah ar-riddatu an dinillah kéèyàn ó kù nínú ẹ̀sìn ọlọ́run kó tí ó bá ti ṣe islam mọ́ kì í wa nìyí ó ti kúrò lára wa náà nìyẹn ẹni tí ó bá ti ṣe ìsìláàmù mọ́ àní fún lọ́mọ àní kírun sí la ìjọ kan kù láàrin wa òun náà ni ìjọmọ ya ìjẹ́ èèyàn láàrin àdúgbò gẹ́gẹ́ bí neighbor wa àbí okùn ẹbí so wá pọ̀ àmọ́ tó bá jẹ́ bí wọ́n ti ń lò ìjọba ṣẹ̀ríà ni ẹni bá ti kú nínú ìsìláàmù tó bá lòun ò ṣe mọ́ yàtọ̀ sí pé ó ti kú nínú ìsìláàmù náà nù lọ́dọ̀ ọlọ́run wọn yọ èrè rẹ̀ kú ọlọ́run ẹni man baddala dinahu faqtuluhu lábẹ́ ìjọba ṣẹ̀ríà àmọ́ tá a bá sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà á fi ilẹ̀ kọ́ ọmọ bá tiẹ̀ lọ yọ padà lè pàdé ọlọ́run ọba ìjọ tó bá jáde láyé yọ lọ lè wọ iná ọlọ́run ọba wa àmọ́ àwọn àṣepọ̀ kan bẹ tí a já yọ já kú láàrin wa àwọn àṣepọ̀ ẹ̀sìn yọ wá ku àṣepọ̀ jéèyàn ẹ̀yọ́ màyá mi nínú Islam ẹni bá kú nínú Islam tó ń lọ Mákà oye kèfèrí dín lọ Mákà ni ẹni bá ti kú nínú ẹ̀sìn ọlọ́run ọba wa ẹ̀yin ọmọ ìyá mi ní islam kì í sara wa náà ni ó ti kú ní islam nìyẹn àwọn nǹkan mẹ́wàá tá a kà í jàmá ẹ̀ abẹ́lẹ́ allah subhanahu wa ta'ala kọ́lọ̀ mọ́sá ìsọ níbẹ̀ o nawaqidul islam àwọn tí máa ń ba islam jẹ́ ẹ̀ mẹ́wàá tá a kà í kọ́lọ̀ mọ́sá ìsọ níbẹ̀ o ẹ má jà fi o àwọn àyà tá kà í káwa náà kálọ̀ lè wá àyà Qur'an ẹni ọlọ́run bá ti ní ó ti kú ní islam kò sẹ́ni ó lè fi bọ́ bẹ́ẹ̀ o.